everyone welcome to Toyeen Talks ó oh, girl, ọ oh, girl? ga ọ kò sáṣìírí kọ̀ọ̀kan kankan níbi it is well ìyá àdùnní jáde láti wá analyse nǹkan tí Yèyé Kúdí tí wọ́n sọ fídíò Yèyé Kúdí ẹ farabalẹ̀ jẹ́ ká jọ gbọ́ àṣírí ti ń tú hmm. thank you for watching till i will see you in my next video stay safe stay blessed i love you bye. they say they never had any fights um, with with um, prime boy ẹ jọ àwọn tó parọ́ fún wa why should we trust them. is that prime boy who was held in custody said he is not the one that hurt Mubad at any point. In fact, there was no he fight. Didn't see blood. He didn't. They, there was no fight. There was nothing like that. Meanwhile, Wunmi said, "Prime boy is the one that the nurse will go scot free they will even jail her egbagbe ẹ nothing like that there is nothing to Now trust from these people anymore. where was Liam in all this where they never mentioned Liam uh, spending to us at any at point all at any point at in all. the discussion is the is the eyewitness that saw is everything korokoro is the eyewitness from Ikorodu come go back but we didn't hear about him. He has been in custody since. Because he knows a lot. He, he knows a lot. carrying Liam. <laughs> Why haven't they mentioned spending all this while? In fact, I didn't even know. I only thought he involved in in the medical aspect as per he recommended a, a nurse. Mm. In fact, he said he wasn't even in the house when they, they called him, he said, who followed up, I, who followed up the nurse was DJ. That DJ was the one that followed up the nurse. Till the nurse got to the house. He didn't even know that they, are, they brought... Why did Adura told us before? Because he didn't even think the matter reached that estate. he was shot mm. when he heard Muba died. Mm. Before he could say Jack Robinson, He was in detention. God bless you, Felicia. Until today, when they granted Sorry. him bail. And the bail they granted him, I won't lie to you people. There's a message that was Mercy is because of the people involved in this case. You can hear all the narrative we are getting about this case. It's deeper than us. That it's just because social media, that boy spirit is not sleeping. Is haunting people. Things and pushing people. Go and talk. Go and talk. This is bad. It is dirty. It is bad. I am scared. Ẹ̀rù bà mí. It is bad. I won't lie to you people. It is bad. Mo ń ṣẹ́nu kò ní. Tí bá ní kí n sọ̀rọ̀, mo fẹ́ balẹ̀ jẹ́ ni nọ́ọ̀sì ò ṣe wọn kankan ẹ má tọra yín. Aloba's family maybe in soon they will say it to the world and I believe all these people too as they are with their family they will be telling their family. wọ́n ti gbé wọn padà they have arrested them again. prime boy came here they were ṣáàdù hmm, hmm, hmm. what is the one about I was even very irritated that was why I told them let your family let this boy go and say his own truth. nurse o oh, ṣe kò sí nǹkan tó máa ṣe fún nurse ẹ gbà the nurse is not going to jail. that's the only thing that can set you free you don't have to keep secret with the dead you know if you were on this chat on this particular chat that okay. day they brought mama pa and said just say your own truth be true. ó ti fẹ́ tán ẹ jẹ́ ká lọ sí orí kínní um, ọ̀dọ̀ westo but matra àti mi ìmọ̀ bí tó ti bẹ̀rẹ̀ ni because yẹn is about one hour. I don't think I can do one hour anymore. Yorùbá dẹ̀ ni eléyìí so that's another thing. Ó ti lọ sí DNA test ọmọ yẹn. Ah. Ó ti lọ sí DNA test ẹ̀ fún ara ẹ̀. Ṣẹ̀gẹ̀t Mohbad ti lọ sí DNA test yẹn. Wọ́n dẹ̀ ti sọ fún wípé kò kí n sọmọ ẹ̀. Ó wá ń bi òun lérè pé ta ló lọ. This is from the beginning. Ta ló lọ mọ́ wọ́n ti ń fa ọ̀rọ̀ yẹn kó tó di pé wọ́n kú nínú lẹ́kì kan tó lọ sí ṣó wọ́n ti ń fa ọ̀rọ̀ yẹn. bí òun àtẹlẹ́kùn ti tẹ̀sí di ọmọ adélé ló lọ́dà tá ló ń pè mí. kí wọ́n tó. you can finish up with kudi um, yeye kudi zone it's not much anymore maybe like thirty minutes more or so because towards the end she was talking about all eh, I mean some other things that are not so much deep We told deep láti gbọ́ yẹn so ẹ jẹ́ mo fẹ́ ká gbọ́ ti westo yìí because eh, ibẹ̀ náà ti ń link ẹ̀ mọ́ba so ẹ jẹ́ ká gbọ́ ìjọ. ṣíṣò ó ní wọ́n ti ń fa ọ̀rọ̀ yẹn Bẹ́lẹ́gùṣì àti Wùmí bí wọ́n ṣe mọra lélẹ̀ ẹ mọ̀ wípé Naira Marley òun ta drug ó ń gbé drug wọ́n dẹ̀ ń gbé fún àwọn Elégùṣì àwọn president yẹn wọ́n ń gbé fún wọn àwọn Wùmí àwọn Wùmí ọmọ Ìyábọ̀ ó gba àwọn gẹ̀ẹ́sì yẹn àwọn yẹn náà mọ́ bá wọn gbé àwọn yẹn ah. náà lọ́ gbé fún wọn. Mm-hmm. wọ́n ti wá gbé wù mí àṣẹ olóṣù. disclaimer disclaimer disclaimer o oh. disclaimer disclaimer disclaimer this is streaming from another platform o oh. my hand no dey o we are all hearing from another pay platform is on social media ó yá ẹgbẹ́ òsókè eléyìí lẹ́tìkẹ́ ọba ọba rẹ̀ tí wàá gbádùn ẹ̀ nígbà tó jẹ́ pé transformer lọmọ ó mú eré ṣe dáadáa. eré ṣe dáadáa tẹ́rùn ọba ti gbádùn ẹ̀ kan ó lọ lóyún kọba. nígbà tó lóyún kọba. ó lóyún kọba kù. fún kábíyèsí tán. Ìgbélé tún gbé wa lọ ìlú. Ọ̀rọ̀ ti wá di pé kínní ó ti sọ fọ́ba pé òun lóyún. Ó ti sọ fún ìbádìí pé òun lóyún àwọn ah. fẹ́ doyún fún ó rí pé ọmọ kékeré ni kò ń lọ doyún fún ó doyún fún Mohbad tí ọmọ Yorùbá lọ jẹ́ ọkùnrin ni kò ní síjà nítorí pé ìhàmù jọkùnrin Adéwálé ni wọ́n sọ hmm? nítorí pé ó jẹ́ ọkùnrin ọba Índẹ̀ lélẹ́yìí kò tí ì bímọ ọkùnrin kankan obìnrin gbogbo ọmọ ẹ̀ tẹ́ ẹ bá lọ wo press conference tí àwọn Elégùṣì ṣe ní last month tí wọ́n bi léèrè question yìí pé báwo ló ṣe fẹ́ ṣe tí àwọn ọmọ rẹ̀ bá dàgbà tí ò wá sọ́mọ ẹ̀kan. ẹ má bínú somebody said Yeye Kudi said something at the end ah, ẹ wo torí táìmù ni ṣé ká má gbélé ká lọ gbọ́ ti Yeye Kudi parí ẹ má dà mí lórí rú ṣé ká lọ gbọ́ ti Yeye Kudi tán gbogbo ọ̀rọ̀ tá à ń sọ èmi kọ́ mo sọ ṣé ká lọ gbọ́ ti yèyé kúdí tán àbí ká continue pẹ̀lú eléyìí which one which one do you want or you tell us what she said at the end of the day you can type it ẹ ṣàjà máa gbélé ilé ìtúlẹ̀ ti kẹ this one is lẹ́tìkẹ this one is gbẹnu tó gbẹnu tán. nínú ipò ọba kí ló fẹ́ sọ ó lágbára ẹ mọ̀ bó sọ̀rọ̀ tí níbi ibẹ̀ yẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wò now ọ̀rọ̀ yẹn wá ló wá di wàhálà tí Mohbad àti Wùmí ti jọ ń fà nígbà kan tó ń dé ṣò wàhálà yẹn tún kọ̀ǹtínú nígbà tí wọ́n parí ibi tí wọ́n ti ń parọ́ fún yín tí wọ́n ti ń sọ yín pé Mohbad àti prime boy ló jà irọ́ ni hmm. lóòótọ́ o ní wípé prado yẹn glace ẹ̀ fọ́ tòótọ́ the reason tí eh, glace prado dẹ̀ ń fọ́ ni wípé Mohbad fẹ́ fọ́ Wùmí létí. Wùmí yẹ iná wọn Mohbad gbá gíláàsì. ṣé mọ̀pọ̀ náà ja físíkà nínú mọ́tò yẹn. wàhálà dé. gíláàsì yẹn fọ́ báyìí bí gíláàsì yẹn ṣe fọ́. wọ́n ti mú kinní kún bẹ́ẹ̀ wọ́n ti mú prime ball kún bẹ́ẹ̀ o àwọn sójà yẹn ti mú prime ball kún níbẹ̀. wọ́n ti mú kún bẹ́ẹ̀ wọn ò tẹ̀ jẹ́ kó wọn àti Mohbad jẹjọ jà rárá. ìwọ̀n ìgbà tí gíláàsì fọ́ prime ò sí bẹ́ẹ̀ nígbà tí gíláàsì tó fọ́ prime ò sí bẹ́ẹ̀ rárá wọ́n ti mú prime kúrò níbẹ̀ nígbà tí wọ́n tún lọ sílé tí wọ́n dórí bíríìjì Mohbad fẹ́ lé wọn jábọ́ lórí ó fẹ́ ti Wùmí kó jábọ́ láti inú mọ́tò ó fẹ́ jọmọ sí inú odò ah. ìgbà tí wọ́n délé ìjà yẹn tún kọ̀ǹtínú nílé nígbà tí ìjà yẹn kọ̀ǹtínú bí wọ́n ṣe délé ọ̀rọ̀ yẹn ti di wàhálà láàrin wọn wọ́n ti gúrùpù ara wọn ẹni tí ẹni tó fún tó dé pé ó wà ń bẹ̀ òun ti kúrò ní fáìn nígbà dára ọjọ́ kejì lọ́jọ́ Monday tóun débẹ̀. àwọn oní alálísìsì sọnù ìfọládé. pé kò lè yọjú sí Mohbad àwọn wa sọ pé òkè o a nídìí nọ́ọ̀sì tó máa bá wa tọ́jú Mohbad òun pe nọ́ọ̀sì tó ní onínọ́mbà rẹ̀ ò lọ ó wá dúrọ̀pù nọ́mbà nọ́ọ̀sì fún wọn yí pé ó yẹ pé ó ti kúrò ńbẹ̀ kì í ló pe nurse fúnra wọn ni wọ́n pè òun ló fún wọn ní nọ́mbà nurse òun ló fún wọn ní nọ́mbà nurse yẹn igbóyà ẹ pè láyé ó dẹ̀ fi nọ́mbà lẹ ó kúrò ńbẹ̀ tán witness Mohbad ti kú látọjọ́ Monday tí wọ́n ń fún wa wípéjọ tuesday ni. kúdí ní tuesday ẹ̀yin gbọ́ ẹ̀ ń ọ̀rọ̀ tí ní ayẹyẹ kúdí ní tuesday wo la fẹ́ dì mú báyìí ó lóun béèrè lọ́wọ́ anywhere àti ẹni trust nurse mi ò trust well, nurse yẹn i can't trust that nurse. the only thing i will tell you is that Mohbad did not die on Monday Mohbad died on Tuesday. I can confirm this to you authoritatively. I was okay. not in the house really, but um, there is no how a nurse can inject a dead person. So this nurse injected Mohbad on Tuesday. On Tuesday, okay. If Mohbad has died on Monday, the nurse will not go and inject a wrong person because The nurse had interaction with Mubad. And they said he said something. Mubad was talking to the nurse like, are you the nurse that came from Kutonu? Kutonu. Spend, uh, spend. Kutonu. And the nurse said yes, that DJ called her. So the nurse had interaction with Mubad on Tuesday. He injected Mubad on Tuesday. And this okay. out of every rumor, I'm a pick here, here, here. I will say that not actuality. Fact. Okay, fact. It will become an actuality. Is that Westo talking now? Say, Ironi or Iroko. Ṣé Westo ló ń sọ̀rọ̀ yìí? Is this Westo? Ẹ̀yin tẹ́ mọ̀ Westo yẹn dáadáa. Now, when this nurse got to the house on Tuesday, this nurse was downstairs, according to information. And he was waiting for them to okay. Oh. take him to where is going to take her to where is, she's going to take care of Mohbad. After a while, spending and Wunmi took Mohbad from one room to the other room. It was inside that other room upstairs that they took the nurse to Mohbad. Spending, uh, sorry, I said spending, not spending, sorry, DJ and Wunmi. So DJ and Wunmi did not leave the premises from the beginning of the injection till when the injection started reacting Noting when Muba started reacting to the injection. Hmm. So this is what happened. When the injection was given, hmm. the first injection that was administered on Muba is tetanus here. After that, the nurse applied um, antibiotic injection. It was that after the antibiotic injection that Mubat said he wants to vomit that they should allow you to vomit. And he said, I ah, vomit. Okay, okay, no problem. Feel free to vomit. After vomiting, Mohbad came back and sat beside, you know, sat on the floor. And the nurse was observing, they were all observing, they were still having interaction before Mubat was now having goosebumps. It was that goosebump that the nurse noticed and said, ah, this goosebump, what happened? Then Wunmi reply to say, oh, that is how he react to injection. That is how he initially react to injection. Reacting to injection, how? The next thing Wunmi said, oh, if we put water now, it's going to come back. Water how? Before the nurse said, she, she, before the nurse open the eye, they already pour water. The nurse was like, don't pour water, that's not the best way. The second water, down. And nurse was like, ah, That is not. Please let me do my job. This goosebump is not. This is not a water thing. And the nurse took. Even even even Mobad was trying to use and to stop the water to like something he doesn't want like, but he did that. And the nurse took the DJ, ate his hand, and said, "Yeah, let's go to chemist. I need to get a drill." something called something to so to so what is to so masale sala masale I don't know what they call it <laughs> to get all those masale masale to put Mohbad in order. So when they get to the first chemist, no masaline. They go to the second chemist, they got all the masaline and prasoline and the rest. So on the way coming, the DJ already called or had an interaction with someone in the house, and they told that Mohbad was convulsing Confusion happened. Hmm. They lost asked again, and they had to rush back to the house. On getting to the house, they saw Mohbad at the gate. He now said, before she left Mohbad, there was clothes and the rest. When she got to the gate where Mohbad was laying on the floor, they already take the cloth off. It's just like they soak Mohbad in the swimming pool, like water. And she was like, See now hot water be na cold water then pour on this guy. Why did they pour this water on him like this? Even Wunmi were saying that that is how Mohbad usually react to injection and they did not tell him he usually react to injection so that he can do so method. Ó má fún. The whole thing like now now look like a setup. At that time, the nurse was confused. All they did is to take him to hospital. And they go to the first hospital after 30 minutes, according to the nurse, CPR, is it CRP or CPR they call it? I don't know. English people, no medical people, whether na CRP, CPR. whether na CPR, I don't know. After they did that, they said he died. And they questioned the nurse at the first hospital. The nurse explained what and what and what she did. She did. And the nurse, you know, told the nurse like, that is exactly what they have done in the hospital as well on this very issue. The nurse even said that When she saw the hand, she was like, why will you call me for this kind of small thing? Ordinary chemists would have treated it. This doesn't work. calling the nurse for. Oh. Mm. This doesn't work. calling the nurse for. And at the end of the day, he tried to she tried to do all sort of she even said that she has one chemical that if truly he has a broken and it's like it was due to broken glasses that there's this thing whitish thing that they used to rub it that all the glasses in case it has um, you know all this uh, erunko you know yorùbá erunko english people <laughs> erunko That there is erunko all those things will petals is it not pe petals yes no. thank you Funbioye petals eh, particles na me na say na me na me na you know me i'm not the english person so he said he even put that ṣàlàyé lọ agbó ẹ oríṣiríṣi òyìnbó something is not adding up now, anymore. when the nurse said they confirmed him they, they died after like thirty minutes assessment in the first hospital they waited for someone for almost twenty thirty minutes who instructed them to go to second hospital. He said he had to follow them to the second yẹn. hospital. When she got to the second hospital, they confirmed him dead as well before they now took him. So they confirmed him dead in the first place. They went to another one, second as well. The nurse could not hear anything again. Hmm. So that is the part of the nurse. And there is nurse, no fake nurse, no virtual nurse, no audio nurse, real nurse. Mm. Whether uh, auxiliary, fake or no fake, we have a nurse. That is established. Spending In all the narration that we have had, we never heard that spending was the in the car with them and spending yeah. witnessed the fight. And me, I'm telling you now that spending was in the car. Spending was the one that carried Lehan. So spending was the one trying to say otito otito. Oh my God. And according to my research, they were fighting about several things. Hmm. Something triggered the fight And in the process of conversation, argument on the fight, a lot of things happened. It's like husband and wife fighting, and they are referencing so many things to, to continue to fight. They were referencing so many things. For example, I'm having an issue with my wife, and I'm discussing with my wife to say that uh, uh, I said I'm not eating eba. You cook eba for me. What kind of nonsense is that? ogun wẹ́sùn wọ́n ní bíi pé ìṣèbí wọn náà ń gbólóṣó. my second phone is going down sorry. ìṣèbí wọn náà ń gbólóṣó tẹ́mi ìṣèbí wọn náà ń gbólóṣó bíi pé ẹtìkẹ́ kọ́ máa exchange word pass nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn. hold on let me just explain something brother lati now so many things cause the fight like i was saying. Yes, basically the three people like, were with concrete evidence. Yes. My wife now cook eba for me. And I said, I said, I don't want to eat eba. You cooking eba, what kind of woman are you? The same thing you did yesterday, the same thing you did the day before yesterday. And when you have your friend in the house, now so you go, they cook rice, they cook jollof rice. Are they better than me? why I, I'm not even surprised because you want to treat them better because they are the one that used to carry Mm. Hold on, please. Somebody said, Auntie Adunni, remember that the police said in their investigation that they found a lot of syringes in the house. Maybe Wunmi had already been treating Mubad before the nurse arrived. In the course of when they were explaining to us, um, Yeyekudi's video that we listened to, Yeyekudi said the nurse said it was even Wumi that told her a particular injection to use. So àárín that one ọlọ́pàá bá she ṣiṣẹ́ the shoe walk and let us know. So And for them to allow them even remain in that house after the incident says a lot. Because that house is supposed to be a crime scene that is supposed to be sealed off until investigation is completed. But they let them be in the house for so long. The, the, the boy's father mentioned uh, eh, Ashwell Teje Walare. The Mobaz mommy sister too mentioned it. Uh, eh, Spending too has mentioned, no, the nurse has mentioned it that she saw blood too. So now about three or four people has mentioned, they saw clothes with blood. How much blood is um, that is, I don't know. So who who was telling Eji <coughs> Amagbolo? For you. Or you think I, I forgot the day you went out to them that they carry sugar daddy. They enter I know, I enter sugar daddy. I come out there. I enter the day she went to party. I come out there. I With that, your this thing. Remember when Karimo, Karimo says she's a nurse. She might, and it's like she's really involved in this thing. For her to have come out and be telling us, ah, for me, fairly transpired and happened, it means she knows a lot. So, Ngole sọ what that person said might be kind of, you understand? Uh-huh. I was like, the same way you did, and even the wife replied, if they carry sugar daddy, they carry sugar daddy for me. Even ah. you, why, why would they carry sugar daddy for sugar me? Daddy. You have been doing your right, the right thing. Don't even talk about my friend. If I cook eba for you and I'm cooking fried rice for you for my but, friend, they Baba. deserve it. No. Did and they were entry, entry, entry, entry, entry, entry, different thing. That is what happened between Mohbad and phone is going down. Let's go and continue in the where I can charge. Oh, charger is here. How do I do it now? Okay, I will need to. <laughs> I'm telling you, Prime This is the reason. Prime God was off and on. The only time prime board was permanent when, was when they hmm. thought it's time for them to. Sure, you are. You can hear. Before, okay. Ah, my stand is upstairs, so I need to go up there. It was in the middle of the argument that prime board got to them I was like, "Why the demands again all the time? Mobad you again? Why you fighting your wife again?" Okay, so it's cool. And Mobad was like, "I show you, I did this and so on." Prime board was like, eh? "Stop all of these things now." they can go. And Mohbad was like, it doesn't concern him, I'm a family matter. And Bamba was like, it concerns me because we are together. We are outside. And Mohbad was like, the only reason why it concerns you is that we are together in the same place, you are witnessing it. Once you are not witnessing it again, it is my business. So you have nothing to, to, to, uh, to talk about. So please get out. Let me face my warrant. Hmm. And the next thing, Mohbad turned to the other side, tell Primeboy to get out. From the car. Needs to do, you know, was reacting, was about reacting from that very day, according to different source. Mm. And everybody was victim. Driver was victim. Um, Liam was victim. Um, Primeboy was victim. Everybody was victim because you know, the conversation and the argument was so tough. it was getting him angry. Like, you just have to do something that, if not, oh, much you and time, but Uba would have probably beat, uh, beating up um, Umi on that very thing. Wow. And the moment when boy was outside, even some people and the security there was like, Prem, no worry, you should know that Mubad is angry and don't see it as an insult. Just leave it. Maybe his head will calm down. And at that time, Prime Boy already feel ashamed like upon all the effort and everything they've done, they've had a very good show. They were supposed to be going home to go and catch some fun. He was not even and happy. Pull love like be happy that they had a good show. Oh, yeah. It was that same time. Some come on. It was that same time. Sorry, oh, battery no náà fẹ́ Time that Mohbad now mm. him by sending him out of the car. So He took that embarrassment away from that place to go back to the same. And that time, Prime Boy did not know any other thing that was happening again. Okay, He didn't know anything that was happening again. Wọ́n dẹ̀ That's the Prime Boy. The prime There is one tó yẹ kí Prime Boy sọ síta. Okay, Yeyekudi lóhùn ti gbá wọn kankan. English people speak the correct one. If you no get correct one, na you sabi. <laughs> If you don't understand. Last break, and when it broke, Prime Boy was not there. It was that reaction that Mubad was hmm. trying to continue. That people were telling him, calm down, that don't touch me. This, you know, when you get angry and you you that anger that will make you throw your phone away, that anger that will make you. Ìpè mi ni mo mọ nǹkan tó ń ṣe mí náà, ẹ That what I will do and that anger that will make you to knock the body of the car and mistakenly knocking the glass. That's what happened. And when the glass broken, nobody noticed the cut. sugar daddy. not even spending. wọ́n ní sugar daddy pé tóun bá gbé sugar daddy wàhálà dé. the zoom up and the argument continue. Before I thought this was a lie, but I got to see the text message myself when Prime Boy told ah, me that I need my bag, this and that, and I got the key, even my manager's bag, my passport, everything there. And me, Wunmi, Wunmi calmly and respectively replied Prime God to say, Don't come for now, please. I will let you know. I'll get in touch with you. Nothing like ash waves, nothing like violence reaction, like calmly, like there is no problem. Nothing. Hmm. Like there was Funny no problem. Enough, I can't disclose my source, but I got the text myself. Mm. Don't joke with an investigative journalist. That's all I'm saying. But let's leave that aside. Hmm. Now, they were on their way home. A lot happened in the car. So many things, so many fights. Canadian visa thing, you know. Eh, Canadian eh, visa, yeah, yeah. To carry Olosho, you give me infection. You know, me trying to, rather, eh, you know, your girlfriend, you want to, to leave me, with this and that and you know argument upon argument upon argument upon fight and fight and tough reaction that the driver was even confused while driving almost parked at the express they drag and drag and drag to the extent that they almost opened door while the car was moving ah even spending that was carrying the arm was using the other hand to say ah don't cause wahala give me infection. ẹ má was not even there. So Liam was in the hand of spending, spending in the yes. car, in the same car. So the issue of who witnessed the fight, the solution has come. Spending witnessed the fight. No button. And I told you I won't say this and I'll keep quiet. I skip a lot of things for reason. And I'll just say this. Mm. I can well, let's continue the story of uh, Dare. Ah. Yes. That I'm interested. Spending is being offered money from this family. I won't say more than that. Thank you. Which family? Thank you. Family wo. Let's continue with our Elegushi story. Na mind no go touch ground. Yes, Na mind no go touch ground. Let me continue. And trust that Weston has been paid. Abájọ tí. Any lie, you come here to listen to lie. Hold on, go and meet mama. If I go meet mama in the house, this matter no concern you. You are too small for this, room. It's not a matter of mama. Go and suck breast, hmm. okay? All right. Let's continue with Go back our to your story. Page and twist it. You keep saying there is peace here and you keep coming here to come and listen to twist. Why not go to do the right thing? If Weso is going to get information and is coming here, you are twisting the information. Go and do your own research and get your correct information. They will not do it. Torí ẹ̀ náà la ṣe ń rí stream in case wọ́n bá fẹ́ bring àwọn videos yẹn down. Eight hundred plus. For people kan tó kan tó bring wọn down èrò á ti gbọ́ dáadáa. wọ́n á lọ máa sọ̀sọ́kùsọ lórí péjì wọn gbúrò pa. spend your time use your energy lose appetite don't eat too the day. bẹ́ẹ̀ni even when you eat you stop. bẹ́ẹ̀ni morning food I could not eat it afternoon food I could not eat it this is life food here yeah. no eating this is bread here yeah. I never open because of what research information effort sleeplessness. Westo thank you you've done well. Wa ti Yeye Kudi we give you the credit. Ọgbọ́n yẹn kó fún wa ní kínní yẹn ni mo wà interested on. Ó lágbára. Westo is twisting. Where is your own real information? Where is your own source? They should bring it now. Thinking using unnecessary emotion <laughs> women for women. Kúrò going to die ó ti dàrú. women for women ni. ọmọ kúrò là ń pè pampari kan bẹ́ẹ̀ni là ń àwọn ìyàwó tí pẹ́pẹ́yẹ bá tẹ̀ dùn ó máa ń parẹ́ tó sì máa rí sí máa ń ah, ah. èwo tún rèé. no i'm not cooking my flower ni mo ń cut mo fẹ́ fi sínú vase. ọmọ wa rire o. fresh flowers. ẹ máa tẹ́ ni iṣẹ́ tí dàbá ṣe tó wẹ̀wù lẹ̀kẹ̀ tó kẹ́ ah, pọ̀ wọn àtẹ̀wù lẹ̀kẹ̀ tó kẹ́ yẹn máa tẹ́ ẹ ti yá wèrè. wàhálà dé ẹ wò ẹ jẹ́ kí bọ̀bọ̀ máa sọ̀rọ̀ ẹ lọ. Ah, torí ẹ̀ la ṣe ń rí stream káwé èrò lè gbọ́ dáadáa. èmi ti pèrò sọ́kọ̀ kan wá gbọ́ kan wá gbọ́ story rẹ̀. mo ti pèrò sọ́kọ̀ rẹ̀. go and wear your glasses oníjọ̀wọ́. ẹsẹ̀ ìjà gbọ́ story ẹ̀ lẹ́gùn sí i another person give us eight nine. kọ́ńfì ni òun ni ọdún ẹ̀ láti stream ẹ̀. instead of that you keep dragging my name. má ṣe o. bẹ́ẹ̀ ni my gifters thank you God bless you show me some love please that is what is giving us the energy. energy efere show me love ọmọ tẹ ṣe mi. people don buy motor they are saying all sorts of things. ṣayé pé ṣayé pé vera ṣọmọ ǹdó lẹ́yìn ni. that's one thing they hate. ṣọmọ ǹdó ni yín ni. Please Vera Kemi. Let them screenshot. Let them screenshot. No, well, like, Mohbad dẹ̀ ṣe rẹ̀ Mohbad dẹ̀ ṣe rẹ̀. English people what do you call it? <laughs> give me more let them see. ẹ jẹ́ gbọ́ sórí ayé eh, eh, Elégùṣì. give me ah. more ẹ jẹ́ fìlà yẹn sí mi lórí. He contributed one million. Every wow. million energy. Ó try gan Give me energy now. Ah. F1 star o kí ló dé i'm showing love o oh. <laughs> ẹ fún mínísítà. see as my old age go make sense now they are seeing this now is their headache ah if you see as dem dey give am gift. westo dem type ẹ jàre westo kò kú kí n wo kínní kí ló dé ẹ dá let's listen to Elégùṣì kínní torí mo tẹ̀ ti pèrò sọ́kọ̀ wọ́n lè sọ pé irọ́ ni kọ́ńfì ń pa á sí this center Let's with enjoy. say nonsense about Westo, dragging my name up and down. Okay. Say nothing about Nothing say na today I start my activism. I look like person wey dey learn. Even if I'm learning, not from you numbskulls, nincompoos, number clocks ẹ má bínú pé mo rẹ́rìn this is not a laughing matter ó sọ òyìnbó tí ò fẹ́ sọ. ọba elégùsì eh, ẹja gbọ́ sórí elégùsì. send me lion send me my water let them record and go and talk about it that i'm requesting for it àwọn olórí burúkú. wọn ò fẹ́ kó sọ̀rọ̀ ni ẹ mọ̀ pé wọ́n máa ń já ọgbọ́n kan náà. kogi eh, eh, kogi. egbèrè àbí iṣẹ́ gbèrè àbí. tó ń bá fẹ́ distract yín gbà mí wọ́n á bọ́ sórí iṣẹ́ wa máa sọ fún yín pé wọ́n flag yẹn àwọn ògbọ́n nǹkan tẹ̀ ń sọ pé network. torí ọmọ yẹn ọmọ yẹn ojú ẹ̀ fẹ́ jo ó fẹ́ mú ojú Elégùṣì yẹn náà lóòótọ́ ah. wàhálà dé. I ah, tried o oh, one million was contributed that's a good one. Yeyeje. Yeyeje get out of here. Only business call nations, Gaitirere, only ní ìlú Germany, only ní France, ó tún ní Lamẹ́ríkà. Èwo wá tún lórí báyìí West Ho. Ah, wàhálà dé. Àgbéṣẹ́gbéṣẹ́ TikTok yẹn lọ ni wọ́n ti gbàgbé péṣẹ́ tí ẹ̀rí yẹn òun kọ́ lówó. Ẹ̀gbọ́n iṣẹ́ kọ́ lówó àlùbáríkà ló yìí. wàhálà ìwọ́n lé ènìyàn lára lórí social media. ẹ fáwa náà. pàṣùmà àbí iṣẹ́ pàṣùmà ló. ọmọ ṣe nǹkan o Mohbad da nàìjíríà rú ọ̀rọ̀ Mohbad. go and learn. ah ẹ̀mí ọmọ spirit ọmọ yẹn le spirit is their mobile. no go know wetin we go talk. ẹ ẹ mọ tẹ lè sọ tẹ bá ti rí west coast ẹ̀yin bá kí lẹ fẹ́ wí kí lè fẹ́ your page is wẹ̀sọ̀ wẹ̀sọ̀ wẹ̀sọ̀ wẹ̀sọ̀ wẹ̀sọ̀ wẹ̀sọ̀ wẹ̀sọ̀ wẹ̀sọ̀ thank you for putting my name on the map. yes o àwa gbọ́n ti mọ̀ ẹ́ báyìí àti máa ń gbà mí tó ń jẹ́ bẹ́ẹ̀ àìṣe béèrè. westo to the world olùmọ̀ràn fọkàn lónìí. hello westo don't be bothered they are calling your name. má bínú má bínú máa sọ̀rọ̀ ẹ lọ ó tún fọ apá aṣọ báyìí. ah Mobile. Mohbad wọ́n kàn jẹ́ kọ́mọ ọmọ ọmọ ológo wọ́n jẹ́ kó kúkú gbóná. ẹja gbọ́rọ̀ ọ̀rọ̀ elégùsì wàhálà dé báyìí. àbí. lẹ́sítò ṣé fújì lọ̀rọ̀ yìí wá yìí báyìí àbí torí ọlọ́run. ẹ wọ́n ti lọ wọ́n ti lọ wọ́n ti lọ ẹ̀rí láti eight hundred sí seven hundred wọ́n ti já pa. ẹ ṣì máa fún mi microphone máa ah. kọrin bàṣẹ. Ah wọ́n ti já pa ọlọ́dẹ. ẹ wo ẹja gbọ́ elégùsì jàre. mo fẹ́ sign twenty years contract lọ́dọ̀ yín. Ah. Ah. westo máa sọ nǹkan tá a fẹ́ gbọ́ làbẹ́ òwa ní báyìí torí ọlọ́run. ló fẹ́ dọ̀gà ni. elégùsì elégùsì. bátìrì eléyìí náà ti lọ́lẹ̀ òkè eléyìí ti wọ forty one. elégùsì story kémi gan máa kí n máa spam kọ́mẹ́ǹtì yẹn ọlọ́run ti ẹ̀ ṣe é ẹ máa gbọ́ ìgbà tí westo sílẹ̀ àlùjọ sí nígboro. Ah, westo rí òwò àti tó ní báyìí torí ọlọ́run. tàtàtàtàtàtà fáwọn bad niggas ẹ bá mi shoot wọn. Ah. wàlá ìwọ lè sọ̀rọ̀ di ikọ̀ mi lórí social media. Legushi story please. ó máa ṣe ń kọ́ o. I dey inside it, no light, nothing, no generator, nothing. I can't. That was all he said. I don't, I don't put in name for this kind of. He didn't continue. Come for here. But video. And don't know where, where would I, where I, know where, where would I, where I. And they told the father of. Oh sorrow! Oh sorrow! They didn't discuss about the nurse. Ẹni sùúrù ẹgẹ́ ń ṣe padà story. Ó dàbọ̀, ó dàbọ̀. Ah. Maliga, what oh, thank you for that. Oh, you sorrow. As well. I love you too. God bless you. Hmm. Where's to? Someone should. Ẹni sùn ó sọ̀rọ̀. Mi ṣe sùn síwájú ló tún bẹ̀rẹ̀ music ìjà, ẹ má ba kìíní jẹ́jà rẹ̀. Lè. Òun kàn ti lè God bless you, I see that. I see that. Nígbà tó fi almost twenty minutes kọrin anyway, you can be there for twelve hours. beginning of this ah. beginning of this. ó lẹ́mìí eh, èmi kọ́. let me. máa kọ́ tẹ̀. Eh. beginning of this video ni ẹ ti sáré sọ kó tó di pé west bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. mo máa kọ́ tẹ̀. mo máa kọ́ tẹ̀ eh, beginning of this kí n tó bọ́lẹ̀ yẹ tó bá ti ṣe tán. àbọ̀dá làdí i will do that behind the scene. Yeah, yeah, yeah. I call my contact now. It will become public. I don't want that. No, no, no. Me, see, money to buy the shit on my inbox. Yes, he should have just just now, leave, leave the lady and go Mama, with the baby. I hope men are le learning from this thing. Any young men. To get him out. By God, grace, we will do same for spending. By God, grace, we will do same for spending. Let me round up here, not because I want to go, but because of my battery, three percent already. They are supposed to release Prime Boy. Prime Boy came to this live today. He didn't come on the panel. I got Prime Boy here live and direct today. Ah. And we have a screenshot of him on the panel. Oh, sorry, on the on, on the viewers list. And I reconfirm that is it you or another person? And he confirmed he's the one or someone used the account to log in, probably your PA or your director, and he said he is the one. So Primebot was here listening to advice, but not to you know, bit of advice and everything. And at the same time, the DJ ah, mistake ló ṣe yóò ṣe kò yẹ kó lọ sílé wọn wọn ṣe release ẹ yẹn ibòmí ló yẹ kó lọ tí wọn ní wọn bí tó wà. He came here, he was listening, and they were listening to the advice. Why they were able to do that is because They were at the towards the Okay, they didn't say anything. Released. Okay. And I told them congratulations to you. I know you guys will be out any moment from now. Then in that time, you know, for people who are asking me, cleaned up already, they are fine. Okay. But this evening, I had again that they returned them inside the cell. Wow. Especially that prime boy who has met his bail condition. Why did they return them? They said that because there is a particular tax clearance How? that they asked, and they told the father of prime boy to go and bring all the class tax clearance of all the children he has. How? All the children did he have? Did he have? Sorry. And he, he, he, he have to provide the tax clearance of all the numbers of children that he have. He has, sorry. Ah and that must be provided before they can release prime boy who has already met the bail condition. Yeah. Ah. Imagine. Ew. How are you, Lolo? Is that not conspiracy? Ah. Hey. Doesn't that sound to you like something something has happened? Hmm. How yes. does it sound? Imagine. Ah, ah. Someone who already seen fresh air like feeling the out, hey. out, out, of the feeling like he's out of the court. Someone who already have access to his phone. Someone who already feeling like they should sign and they should go. Someone who already brought out of the cell that they are expecting uh, to ah, ah. release them. Someone who already nice. on the page listening to advice that his happy is going up. They now return him back. That there is one task clearance. That the father must bring it And it also Till next year, March. all the numbers of children with tax This is a summary of what happened. Anything the enemies like, they should go and say and twist it. For Westo, no retreat, no surrender. Uh, Just uh, in like I said, it is our mission, it is our vision. Until we get justice, we are not going to relent. Yes, Thank you so much. I leave the remaining for my panelists. So there is no court sitting tomorrow. I hope you guys have heard that. God bless you, Westo. You've done a good job. Uh, ẹyẹ ó ti tán ibi tí westo sọ̀rọ̀ dé nìyẹn the judge is on holiday okay december christmas holiday okay so wọ́n ló dìgbà tó ó tún di next year ibẹ̀ náà ti máa ṣe christmas ibẹ̀ náà ti máa ṣe new year uh, uh, whatever it is to some extent they have shed some light on a lot of things if you didn't watch the video from beginning Uh, you can watch on Yeyekudi's show on Yeyekudi TV. I think I'm right. That's the name of our page. Westo is on Instagram. I mean, on TikTok. Westo is on um, TikTok. They said he's been following the case back to back. Uh, it was part of the people that had conversation with these people. The few minutes that they had, the little freedom they had. And they said they've been taken back into the custody for reason best known to them. Uh, they said, by eh, Daddy, what is the man's name, guy's name again? Baba Prime Boy should go and bring the tax clearance of all his children, even if they are 20. I don't know what that means, okay? You know, I've left Nigeria for a long time, so I don't know what that means and what that, uh, that has got to do with it. They, they raised almost 2 point something million to, to get his bail, but they said he's back into custody. There is no court sitting tomorrow again. They said until next year. But whatever it is, justice for Mubad continues. A lot was said that, um, like Yekudi said, kò gba mi, uh, kò gba inú And everything said was streamlined from other platform. So this is a disclaimer, disclaimer. I wasn't part of it. I wasn't part of the interview. I wasn't part of uh, what, what they did. all I try to do on my page is to spread it as much as we can because a lot of people need to know the truth. Like we all know, um, lies were sold to us, propaganda was sold to us from the beginning of the story. So many things came up that we were nailing the wrong people, especially the father that was there for this boy. You know, that is why we are so passionate about this case. I'm passionate about the, the justice and I'm passionate about people leaving the father alone and facing the truth Okay, so let's see how it goes. A lot of allegations are going on back and forth. This is more like the crime movies that we will watch, and we, it will look like a eh, is made up story. Now this is for real, for real, happening right between. I mean, in our faces, and I hope men um, are learning from this. I hope you men, men and women, especially everybody, especially the young ones. I hope you are learning from this. Don't stay where there is danger for any reason. Love is not enough to stay where there is danger in a relationship. If that danger does not bite you, it will send you to jail. Okay? This guy saw danger. We can't really blame him because he's not here to tell us as the story went before he left. But he is fighting his own justice even in the grave. or in the mug, or in the mortuary, wherever they are putting, is going around touching people. Please don't give up. Don't give up. Justice for me. And the justice include that his property does not go to the wrong hands. Yes, at this stage, it includes his property, his sweat, what he worked for does not go. So especially if it's going to go to the people that has hands in his spying. So that is why we will not stop talking because we are parents, we are mothers, we are not women for women, we are not women for Ika, we are not women for being in England. you know, no, we are mothers and we are talking as parents now. So uh, bear with us. This is women for truth. This is platform of women as parents because we have boys, we have girls. We don't want this in our midst. Thank you everybody for joining me. Thank you for your contributions. Thank you for staying tuned. Thank you for directing me to the places we